أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أيانا بعدما خمنتنا وإليه النشور ọpẹ́ ni fún ọlọ́run ọba ọ̀gá ògo ọba àgbàlagbà ọba tí ò sírú ẹ̀ ó pa wá lálẹ́ àná ó jí wa sáyé lòwúrọ̀ tòní ọ̀pọ̀ lọ́lọ́run ọba ọ̀kadà rà kó jí sáyé. àwa tá a jí sáyé àmàmọ́ lórí ọlọ́run dákunjọ́ jàre máṣáláì wa gbọ́pẹ́ lọ́wọ́ wa ọlọ́run wá gbà yín lọ́wọ́ wa jíjí tá a jí sáyé lónìí má jà á jí lékú lọ́wọ́ o má jà á jí lárùn lọ́wọ́ o à ń jáde lọ báyìí ọlọ́run ó jáde kò wọlé wa o ìdùnnú àtayọ̀ ni já fi lólé wa má jà á lólé ayé wa wa jẹ́ kó papọ̀ mọ́ ọlọ́run ibi tá a fẹ́ dé nínú ayé ní ti dáadáa ọlọ́run bá má ṣàlàyé gbẹ́ nìkọ̀ọ̀kan àdébẹ̀ má jẹ́ àgbà lẹ́tà ìbànújẹ́ lórí ọmọ bàtà ọ̀fọ̀ bàtà ẹkún má jẹ́ kó bọ́ sẹ́nu ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wá o gbogbo aboyún ayé ọlọ́run bàbá sọ wọ́n láyà àtàláfíà gbogbo oníṣòwò ọlọ́run jẹ́ kí wọ́n rí èrè ọjà jẹ gbogbo àwọn oníṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdába ọlọ́run bò ní jẹ́ kó ṣá wa lẹ́sẹ̀ ibi tá a rokọ̀ àánú sìn àánú á ibi tá a rokọ̀ àánú sìn àánú á lágbára àwọn ẹni ọlọ́run ramadan tá à ń ṣe lọ yìí àtẹni tó ń gbà á àtẹni tí ò gbà á ọlọ́run ajá jáde nínú ẹ̀ láyà tàlàáfíà o àdúrà gbogbo apátápátá òun lọ́lọ́run bá jẹ́ kó gbà lágbára àwọn ẹni ọlọ́run lọ́la láhàólá wàlà kú wẹ̀tà ilà abìlà àlùlà afàkókò yìí a fi bẹ ọlọ́run bá fórílẹ̀ nàìjíríà ọlọ́run bàbá àṣẹ lórílẹ̀ fàyàbalẹ̀ ibikíbi tó wa ò bá wà àtìlú òyìnbó àtìlú nàìjíríà ọlọ́run bá ṣe gbogbo ní ẹ̀rí ìdùnnú járí ìdùnnú gbà jẹ́ ká ráyọ̀ gbà ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ ọlọ́run bá má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa má jẹ́ ká sùn èní ni ọjọ́ kẹta nínú Ramadan ọlọ́run bá já sọ láyà tàlàfíà dáadáa ẹ ọlọ́run bá má ṣàlàyé ṣe bẹ̀ yàákì bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yaumidin. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغلوب عليهم ولا الضالين آمين ẹ jẹ́ kí gbogbo apátápátá ká fi àdúrà yìí ká fi mọ́ panu nínú àwẹ̀ yìí kọ́lọ́mùbá kó gbà fún wa ní ìbádà àdúrà náà ni la ilaha illallah subhana gafuru rahim la ilaha illallah subhana la ilaha illallah subhana gafuru rọyìn ó kéré jù káṣí one hundred eleven ọlọ́run lọ́ba tí ń foríjì ẹ̀dá tó sì tún ń kẹ́ ẹni gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ní kọ̀kọ̀ àti èyí tá a ṣẹ̀ ní gbangba kọ́lọ́mbà kó foríjì wá kó wá jù wá sínú kẹtàyé àti tàlẹ́kìyà ọmọ kó má yọ ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀ o gbogbo wa pátápátá ọlọ́run ajá rí dùnú gbà o aráyọ̀ gbà o ọlọ́run bò ní ṣe ramadan tọdún yìí kò ní ṣe láṣẹ lágbára àwọn ẹni ọlọ́run gbogbo wa pátápátá ohun tó ń jẹ́dùn ọkàn wa ọlọ́run ó sọ dẹ̀rín fún wa allahumma amin assalamu alaikum warahmatulahi ta'ala wabarakatu ogókòdú ìrádà ni.